ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ̀ bẹ́ẹ̀ kejì tí ó gbà ló padà gbàbọ̀ kíní ọ̀hún àmọ́ òye púpọ̀ wòlíì ìdílé Genesis ti mú ìlérí ẹ̀ṣẹ̀ o nínú ṣọ́ọ̀bù ńlá ni obìnrin agbálẹ̀ tó ṣe ìrànlọ́wọ́ fún lóbi títí wà báyìí níbi tí tọ̀hún ti ń ṣe káràkátà lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹjọgún ní ìrìn àjò ọ̀hún bẹ̀ nígbà tí olórí ìjọ sẹ̀lẹ̀ ti Genesis Global ṣe ohun àrà ọ̀tọ̀ nínú ayé obìnrin agbálẹ̀ yìí ó nu omijé ojú ẹ̀ nu bẹ́ẹ̀ ni ọba aláwòrán mi lò tó sì ṣe bẹ́ẹ̀ sọ ẹkún obìnrin yìí di ẹ̀rín ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà yẹn half a million naira gan ló kọ́kọ́ fún un ó ní Jehovah ọlọ́run ọ̀ṣọ́fà ló ràn òun sí o kó ń gba òṣùká àbárò kúrò lórí obìnrin yìí kí ó nígbà aṣẹ́ kọ́wọ́ tiẹ̀ náà lè tó ẹnu dáadáa bó lè jẹ́ pé wọn kò dárúkọ obìnrin tí orí kàn yìí sí orí afẹ́fẹ́ síbẹ̀ kétékété ní àwọn èèyàn rí fọ́tò obìnrin yìí o tí wọ́n rí àwòrán ibi tí ó ti ń ṣiṣẹ́ òòjọ́ ẹ̀ ṣé iṣẹ́ níṣẹ́ ń jẹ́ ẹ̀ ṣùgbọ́n èyí tí wòlíì Délé Genesis ṣe fún un yìí ara ọ̀tọ̀ ni o bí èèyàn bá sì kúrò nínú yàrá kan bọ́ sí fúláàtì àpẹẹrẹ oríire àti ìdàgbàsókè ńlá ni. dádì ah, fún mi lágbálẹ̀ títí ẹ̀jẹ̀ káyé tó dùn mí jẹ́. So, àpamọ́ owó àtàjèrè ọjà fẹ́ni tí ọlọ́run ọ̀ṣọ́fà dá lóko látara délé genesis olùṣọ́àgùtàn mímọ́ tó ṣe mímọ́ káàkiri àgbáyé bẹ́ẹ̀ la gbàdúrà wípé ìpè abdulwasiu délé genesis kò ní di èpè o bẹ́ẹ̀ ni kò ní bá wọn fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ michael mímọ́ ìdìdì méje ìmọ́lẹ̀ méje àtàwọn màláìkà tó ń dáhùn nínú ìjọ sẹ̀lẹ̀ kò ní fi ọ́ sílẹ̀ nígbà kọ̀ọ̀kan o.